báàbùn yaahudu binusuuli nabil idàmárọ̀ filimasjid báàbù yaahudu binusuuli nabil idàmárọ̀ filimasjid orí ọ̀rọ̀ ó máa gbá orí ọkọ̀ mú nígbà tí ó bá fẹ́ gba mọ́sálásí kọjá. Hadith four five one. عن جابر ابن عبد الله رضي الله عنه قال مر رجل في المسجد ومعه سهام فقال له رسول الله صلى الله عليه وسلم أمسك بنصالها قال نعم Hadith 451 nínú tírà Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá anjabir ibn abdullahi rọ́díyàlọ́hu anhu láti ọ̀dọ̀ jabir ọmọ abdullahi kí Allah yọnu sí i kọ́ọ́l ó sọ pé marra rajulun fil masjid ọkùnrin kan kọjá nínú mọ́sálásí wa ma'ahu siham ọfà kan sì wà pẹ̀lú rẹ̀ tó mú lọ́wọ́. fàkọ́lá làhúrọ̀ sùúlù lọ́hì wàlẹ́ kí ìkẹ́ àti ọ̀là aláwọ̀ máa bá a ó sì sọ fún un pé amsik bìnìsọ́ọ̀lì ha di ẹnu rẹ̀ mú ẹnu ọfà rẹ̀ dì í mú kọ́ọ̀lù ọkùnrin náà naam bẹ́ẹ̀ ni mo ìyẹn ni pé ẹnikẹ́ni tó bá mú nǹkan bíi ọfà bíi idà àti àwọn nǹkan míì tí ó lè ṣe ẹnikẹ́ni ní ṣùtá kò gbọ́dọ̀ wòran kò gbọ́dọ̀ fi ọwọ́ dẹ́ngbẹ́rẹ́ mú un nítorí wípé mùsùlùmí kò gbọ́dọ̀ ṣe é mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ní ṣùtá. báàbù alimurur fili masjid orí ọ̀rọ̀ gbígba inú mọ́sálásí kọjá. alimurur fili masjid gbígba inú mọ́sálásí kọjá. Hadis four five two. Ani Abi Buruda. عن أبيه رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من مر في شيء من مساجدنا أو أسواقنا بنبل فليأخذوا على نصالها لا يعقر بكفه مسلما hadith 452 five two nínú tírà sahihul bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní abi buruda láti ọ̀dọ̀ bàbá buruda àní abi yìí láti ọ̀dọ̀ bàbá rẹ̀ kí Allah yọ́nú sí i àní nàbíyí sallallahu alayhi wa láti ọ̀dọ̀ ànábì kí ìkẹ́ àti aláwo máa bá sọ pé. man marra fi shay'in min masajidina aw aswaqina ẹni tí ó bá mú ọkọ̀ kọjá ní ibì kan nínú àwọn mọ́sálásí wa tàbí àwọn ọjà wa fàlìyà àkùlù aláàníṣọ́ọ́líhà. So kí ó di ẹnu rẹ̀ mú. láyàkìr bìkáfìhí mùsùlùmá kó má ṣe fi ọwọ́ rẹ̀ fọgbẹ́ sára mùsùlùmí kí ó má ṣe fi ọwọ́ rẹ̀ fọgbẹ́ sára mùsùlùmí èèyàn ni pé ìgbàkígbà tá a bá ti mú ohunkóhun lọ́wọ́ tí nǹkan náà jẹ́ nǹkan tí ó lè ṣe ẹlòmíràn ní ṣùtá a gbọ́dọ̀ di ẹnu rẹ̀ mú tí ó bá jẹ́ idà ká bọ inú àkọ rẹ̀ tí ó bá jẹ́ ọfà ká bọ inú ìdérí rẹ̀ tí ó bá jẹ́ ọ̀bẹ ká ti bọ inú ìdérí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí wípé èèwọ̀ pọ́nbélé ni fún mùsùlùmí láti fi ṣùtá kan mùsùlùmí ọmọ ìyá rẹ̀ báàbù ṣìrì fìlì masjidi orí ọ̀rọ̀ ewì kíké nínú mọ́sálásí. hadith 453 عن أبي سلمة ابن عبد الرحمن ابن عوف أنه سمع حسان ابن ثابت الأنصاري رضي الله عنه يستشهد أبا هريرة رضي الله عنه أنشدك الله هل سمعت النبي صلى الله عليه وسلم يقول يا حسان أجب أجب عن رسول الله صلى الله عليه وسلم اللهم أجده بروح القدس قال أبو هريرة رضي الله عنه نعم Hadith 453 nínú síra sọ̀híhù àlùbọ̀kọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá. عن أبي سلمة ابن عبد الرحمن ابن عوف láti ọ̀dọ̀ bàbá sálámà ọmọ abdulrahman ọmọ auf anahu sẹ́mìà anahu sẹ́mìà hasan ibùnà fábit al-ansori dájúdájú ó gbọ́ hasan ọmọ fábit ansori yẹstẹ́sìhìdù abba huraira tí ó ń fi bàbá huraira jẹ́rìí pé àǹṣùdùkà lọ́ọ̀hà mò ń fi aláwò béèrè lọ́wọ́ rẹ̀ ìwọ àbú huraira. Hassan ibn Thabit akéwì lásìkò àdédùwà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin òun àti àwọn kan lórí ewì kíké wọ́n wá ń bi Abu Huraira léèrè wọ́n fẹ́ fi jẹ́rìí wọ́n wá sọ pé ìwọ Abu Huraira mò ń fi aláwọ̀ béèrè lọ́wọ́ rẹ o hali sami'ta nabiyya sallallahu alayhi wa sallam yakul ǹjẹ́ o gbọ́ ànábì sallallahu alayhi wa sallam tí ó ń sọ pé ya hasan hasan ajib an rasulillahi sallallahu alayhi wa sallam bá òjìṣẹ́ àlọ́ òfèsì allahumma allah.

ànábì sọ bẹ́ẹ̀ ohun tó ṣẹlẹ̀ nínú hadithi ni pé ní ọjọ́ kan àwọn alárúbáwá tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ wọ́n wá bá ànábì ní Madina sallallahu alayhi wa sallam wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fi ewì bá a sọ̀rọ̀ nítorí pé àwọn alárúbáwá wọ́n jẹ́ nìkan tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú iṣẹ́ ewì kíkọ. àmọ́ Allah subhanahu kò fààyè gba ànábì láti jẹ́ akéwì gẹ́gẹ́ bí ó ṣe wà nínú súrátù yàsìn pé wàmá alamnahu shi'ra wàmá yambagi lahu in huwa illa wa Qur'anu mubin àwa kò fi ìmọ̀ ewì kíkọ mọ ànábì àwa kò kọ́ ànábì ní ewì kíkọ yambagi la kò sì yẹ ànábì láti jẹ́ akéwì. in huwa illa dhikirun àmọ́ o ohun tá a fa nàbí kò yọ dhikirun ìrántí ìrántí wa qur'anu mubin àti nkan kíké tó yanjú nkan kike tó yanjú nípasẹ̀ àyà yìí kò sí nù Muhammad láti kéwì tàbí láti mọ ewì ké àmọ́ nígbàkigbà tí àwọn lárúbáwá tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ tí wọ́n bá wá bá ànábì wa Muhammad tí wọ́n wá lérò pé àwọn lè fi ewì ṣe fáàrí lọ́dọ̀ rẹ̀ ànábì ó wá pé Hassan Hassan ibùnú Fabit ọya wàá fún wọn ní èsì pẹ̀lú ewì. ànábì ó tún wá ṣe àdúà fún Hasan wípé Allahumma ayidihu bi ruhul kudus Allah kún un lọ́wọ́ pẹ̀lú ruhul kudus ruhul kudus ẹ̀mí mímọ́. òun náà ni màláìka Jibril ìyẹn ni pé Allah bá mi jẹ́ kí màláìka Jibrilu kó darí ewì tó bá fẹ́ ké fún wà fẹ́ ìlànà Hasan bunu Thabit yóò sì rí ewì náà ké. tí ò ní jẹ́ ewì ìsọkúsọ irú ètí àwọn lárúbáwá máa ké kò ní jẹ́ ewì oníwòrowòro bíi ti tàwọn lárúbáwá ẹgbẹ́ rẹ̀ nítorí náà ànábì nìkan ni ò lè kéwì ẹnikẹ́ni nínú mùsùlùmí tí Allah bá fún ní ẹ̀bùn ewì kíké kòkè. Okay kí onítọ̀hún kó lọ ka súrọ́tù ṣùàrọ̀ nítorí pé súrọ́tù ṣùàrọ̀ nínú rẹ̀ ni Allah ti sọ̀rọ̀ nípa àwọn akéwì akéwì kèfèrí àti akéwì ti mùsùlùmí aṣùàrọ̀ ni àwọn akéwì àṣírù kì í ṣe orin kíkọ o kì í ṣe mísíkì o nítorí náà aláwọ̀ fi wá ṣe kò ń gẹ́rẹ́ àti èmi àti ẹ̀yin báàbù asahabil hirab fil masjid báàbù asahabil hirab fil masjid orí ọ̀rọ̀ àwọn ọmọ ogun ọlọ́kọ̀ nínú mọ́sálásí àwọn ọmọ ogun ọlọ́kọ̀ nínú mọ́sálásí ọlọ́kọ̀ ìtumọ̀ méjì ni ó wà fún nínú èdè Yorùbá ó lè túmọ̀ sí ọlọ́kọ̀ ó lè túmọ̀ sí onímọ́tò ọlọ́kọ̀ ó lè túmọ̀ sí ẹni tí ó ní ọkọ̀ ẹni tí ó ní ọkọ̀ tí wọ́n máa fi jagun ohun tí a gbà lérò pẹ̀lú àwọn ọmọ ogun ọlọ́kọ̀ ni àwọn ọmọ ogun tí wọ́n máa ń fi ọkọ̀ jà lójú ogun àdìsí wa fẹ́ sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ kan tó jẹ mọ́ rìyádọ̀ ṣíṣe ní mọ́sálásí eré ìdárayá ṣíṣe nínú mọ́sálásí hadith four five four ani aisha radiyallahu anha qalati laqad ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yawman. على باب حجرتي والحبشة يلعبون في المسجد ورسول الله صلى الله عليه وسلم يسترني بردائه انظروا إلى لعبهم Hadis 454 nínú tírà Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá àní Aisha àní Aisha láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha kí Allah yọ́nú sí i kọ́ọ̀láti ó sọ pé làkọ̀dẹ̀rọ̀ àìtú Rasulullahi sallallahu alayhi wa sallam yawman ala babi ala babi hujrati ní ọjọ́ kan mo rí ànábì ní ẹnu ọ̀nà yàrá mi wàlẹ̀ habasha yẹ̀lẹ̀ àbúnà fìlè masjidi tí àwọn tí àwọn ará habasha ń ṣeré ní mọ́sálásí mọ́sálásí òjíṣẹ́ àlọ́ wa Rasulullahi sallallahu alayhi wa sallam ìyẹ̀stúrù ní bírìdá ìyí òjíṣẹ́ Allah sì ń fi aṣọ gbàgẹ̀rẹ́ rẹ̀ dí gàgá mi anzuru ìlà làìbíhìn. èmi sì ń wòran eré wọn. ìyẹn ni pé ní ọjọ́ kan àwọn ará Habasha àwọn ará Ethiopia wọ́n wà ní faranda mọ́sálásí wọ́n wá ń ṣe rìyádọ̀ wọ́n ń fi ọkọ̀ wọ́n ń fi ọ̀kọ̀ ṣe rìyádọ̀ wọ́n ń ṣe ìdárayá. ìgbáradì sílẹ̀ fún ogun ẹ̀sìn ànábì wa ń wòran wọn ní ẹnu ọ̀nà yàrá Aisha ṣe é mọ̀ pé wọ́n kọ́ ilé ànábì papọ̀ mọ́ mọ́sálásí ni ọwọ́ wájú níbi mímbàrì báyìí ni ilé bọ́ sí àwọn ènìyàn sì wà ní fàràǹdà ànábì náà wá ń wòran wọn láti inú yàrá Aisha. aisha náà wá darapọ̀ mọ́ ànábì òun náà wá ń wòran wọn àmọ́ ànábì sallallahu alayhi wa ó ń fi agbádá rẹ̀ dí gàga aisha nítorí kí àwọn èèyàn má bàa rí aisha ní òde. four five five. rọ̀ọ́ìtù nàbíyà sọ́lọ́lọ́hu aleyhi wasalam wale habasha yẹlẹ̀ abúna bìhìrọ́bìhì. Adis four five five nínú alibokori àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá. Láti ọ̀dọ̀ Aisha rọ̀díyàlọ́wọ́ áníyá kí Allah yọ́nú sí i. Kọ́ọ̀làt sọ pé. rọ̀ọ́ìtù nàbíyà sallallahu alayhi wa sallam nabi rí ànábì wàlẹ̀ habasha yẹlẹ̀ abúna bìhìrọ́bìhìm tí àwọn ará habasha si n fi ọ̀kọ̀ wọn ṣeré. àdíìsì yìí àti àdíìsì tó síwájú rẹ̀ kókó tí o n sọ ni pé àwọn mùsùlùmí wọ́n lè ṣe rìyádọ̀ ní fàràǹdà mọ́sálásí kò tàbùkù ilé ọlọ́run.